Akitoye the great evangelist bàbá tó ń pè èpè sí ọdún ìdásílẹ̀ ọdún ìtúsílẹ̀ ìran Yorùbá Májàsọ́lá akọni ọmọ kàkàkí Olódùmarè Ìgbòho òòṣà Sunday ọmọ Adéyẹmọ mo kéyìn. ẹ kú ìfaradà Yorùbá ẹ kú iṣẹ́ tí adániwáyé gbélé yín lọ́wọ́ iṣẹ́ oríran yín lẹ̀ ń jẹ́ àjẹyè lẹ́ máa jẹ ẹ̀yin yàtọ̀ sáwọn àgbà tó ẹyọ, ó mà ṣe o ó ṣe fọ́mọ tí jẹ́rú ó ṣe fọmọ tá a bí nílé ọgbọn tí ò lọ́gbọ́n lórí. bẹ́ẹ̀ náà ni ó ṣe bọ́mọ tá a bí nílé làákàyè ṣùgbọ́n tí làákàyè jìnnà sí gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ wípé tẹ̀ ẹ́ sí lójú àwí kókó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹ̀yin náà lẹ́ ń sọ pípẹ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ ó ṣe ẹ̀yin náà lẹ́ ń sọ ọ́ fún tó náà wá rúgá yorùbá ti kú yorùbá nation ti kú láì mà pé Awíkòkó gan fún ara rẹ̀ ló máa kú ẹ má gbàgbé ẹ má bá mi láìkẹ́ ẹ má bá mi lọ́ọ̀fẹ́ wọ́n ń flag ẹ ni lọ́dún tó kọjá mo sọ fún yín wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ wípé yorùbá nation ti kú kí gbogbo wa dẹ̀ mọ̀ pé ọ̀nà àbáyọ wa ni irú ẹni bẹ́ẹ̀ máa kú tògótògó ni ẹnikẹ́ni tó bá sọ wípé làálàá yín pé kí ìran Yorùbá ó lè rí ògo rẹ̀ lò tó sọ wípé ó ti kú irú ẹni bẹ́ẹ̀ máa kú tògótògó ni ló bá jáde síta àwọn tó ṣe Yorùbá nation ó lè ní wọ́n láì mọ̀ pé agbẹ́wìrì gan ògbólógbò ní Awíkòkò olójú Kampala I will dismantle Sunday Igboho ní bó ṣe níbi tó gbà gòkè òun ló máa gbà sọ̀kalẹ̀ ẹ gbọ́ taná dismantle lọ́wọ́lọ́wọ́ Igboho ò tí ì bẹ̀rẹ̀ títí ẹ o ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ káàkiri májàsọ́lá ò tí ì bẹ̀rẹ̀ májàsọ́lá gẹ̀ ò tí ì rí títí ẹ̀rọ and I use this opportunity to thank say thank you God will honour you God will surprise you God will bless you gbogbo yìí pátá nílẹ̀ Yorùbá máa gbè ẹ̀yin Ìgbòho fans Ìgbòho committee of friends. tí ẹ dìde pé olóore ò gbẹ́dọ̀ kú sípò ká gbogbo yín tẹ́ dìde pé àá oore lọ́mọ adéyẹmọ ṣe ìran yorùbá ẹ̀yin tẹ́ dìde pé ẹsẹ̀ owó gángangangan ní àdìsá ọmọ adéyẹmọ ṣe awíkoko táwíkoko fi ń tutù kùtù nígboro ẹnu. àṣé ò tiẹ̀ lé olórí burúkú ọmọ àbí ìpabẹ́ májàsọ́lọ́kọ́ ló ń bá ẹjà o gbogbo ilẹ̀ Yorùbá ló ń bá ẹjà lọ́wọ́ o ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá kọ́ ló tún ń bá ẹjà ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló ń bá ẹjà lọ́wọ́ ló ń bá ẹjà lọ́wọ́lọ́wọ́ wọ́n ní ajá tó máa sọnù. no àwọn àgbà Yorùbá pé kò ní gbọ́ fèrè ọlọ́dẹ so gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde tẹ́ni ẹjọ́ ẹ bẹ́ wá bẹ májàsọ́lá májàsọ́lá ò ráyè ti agbíkókó ìgbà tó ń ṣe ẹ ṣe dalẹ́kun pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni májàsọ́lá ṣe àwíkókó one of them call me today àgbàlagbà lẹ́ni ẹ. ló máa fi jẹ́ èèyàn bíi mẹ́rin tó pè mí lénìí ẹ ẹ bá wa bá má ẹ bá wa bá olóyè Ìgbòho sọ̀rọ̀ ilé tí ènìyàn bá kó ènìyàn yìí wo fún ara ẹ̀ mo ní ṣé olóyè sọ fún yín pé òun ń bàjá ni ṣe bẹ́ẹ̀ wà láyé nígbà tí Awíkókó sọ wípé Sunday Ìgbòho òṣòro kan fún orí pé òun máa mà bọ́ ẹ̀kú orí òun lẹ̀ ni òun màmá ni pé Ìgbòho òṣòro kankan fún orí ó dẹ̀ jẹ́ bí mọ́mọ́ fún wa pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń ṣe òun ti ṣe over twenty years kí lẹ wá ń bẹ̀bẹ̀ fún ìgbà tó ló máa gbó òun máa dismantle olóyè Sunday Igboho ẹ ẹ sọ̀rọ̀ jọ ẹ Malam Adépọ̀jù mo fi Allah Malam Adépọ̀jù mo fi Muhammadu bẹ̀yín Malam Adépọ̀jù mo fi ọjọ́ àgbéyìndé àlìkáàmà ṣé mo gbà mo fi bẹ̀yín ẹ má bínú mo fi òpó márùn-ún ìsìlámù mo fi bẹ̀yín tó gbé ìsìlámù dúró mo fi mẹ́kà àti mẹ̀dínà mo fi bẹ̀ yín mo bá bẹ̀ yín lórí ọ̀rọ̀ Awíkókó ẹ̀gbẹ́dọ̀gbà. mo bá bẹ̀ yín tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ dúró lé lórí. báà mi àfa ìyàndá yóò dára bó yín ojú òní tì yín kí kí yín pé congratulation ìkan nínú àwọn tó fẹ́ da ìran Yorùbá láàmú ọwọ́ ti bà lánàá Malam Adépọ̀jù tó bá jẹ́ pé lóòótọ́ lẹ̀ ń jà fún òdodo that you say you don't you you hate cheating pé ẹ̀kọ́ ìbàlórúkọ jẹ́ bàbá bẹ̀yìn lórí ọ̀rọ̀ Awíkọ́nkọ́ ẹ̀gbẹ́dọ̀gbọ́ tẹ́ bá bẹ̀yìn. lórí ọ̀rọ̀ àwíkoko ẹ gbẹ́dọ̀ gbọ́ tọ́ba wá bẹ àwa tá à ń tẹ̀lé olóyè Ìgbòho lórí ọ̀rọ̀ àwíkoko náà àwa náà ò ní gbọ́ ẹni tí olóyè Ìgbòho rán sí láti lọ pa ó gbẹ́dọ̀ ó gbẹ́dọ̀ mú jáde síta ó gbẹ́dọ̀ mú jáde síta ẹ̀yin bá mi ológbó ni mi màmá ṣe ń kí yín ni mbà kí yín. nba kí yín dáadáa nba gẹ̀ yín nba gẹ̀ yín sọ́tún nba gẹ̀ sósì nba gẹ̀ síwájú nba gẹ̀ sẹ́yìn mo fi yọ́nú ọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin ológbò ní pátá tí a wí kókó ṣẹ̀ bọ́ bá bẹ̀ yín ẹ̀ gbẹ́dọ̀ gbọ́ mo dẹ̀ kẹ́ kó ẹ̀rí yín jáde pọ́nbélé mo tiẹ̀ jẹ́rìí mo jẹ́rìí yín mo jẹ́rìí Malam Yusuf tó ń bá máa báyàn yẹjọ́ fáìlì ẹ̀ máa ga ní dáadáa. ẹ gbọ́dọ̀ gbọ́ májísírèètì tí wọ́n lọ kọlù máa mi àgbà adájọ́. ẹ má bá mi lọ́ọ̀bà láìkì wọ́n flag ẹ ní. Awíkoko ti tẹ̀ sí yín lójú ṣàràṣàrà. Awíkoko know how to say what is not real. Torí owó YouTube ni. Témi bá ní ẹ bá mi share ẹ̀ not because ẹni bá ní ẹni bá lórí ọ̀fẹ́ àti gbé sórí YouTube ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀. Ìgbowó orí YouTube àní ká pààsì mẹ́sẹ̀gì ká kò nínú ìgbèkùn. Maami bíyà báàmí náà ni táwí koko bá bẹ̀ yẹn ẹ̀ o ẹranko ni kò yẹ kó máa gbé láàrin àwùjọ àwọn ènìyàn yóò bá sọ wípé ọmọ tó bá gọ̀ tàbí ẹni tó bá gọ̀ ní gbégono àti ń wá fi nínú ìrìn àjò yìí tó bá bẹ̀ yẹn o ẹ ẹ̀yin tí ẹ tún ní ẹ̀rí tí a wí kókó ti kàn lábùkù lọ́nà kan tàbí ọ̀nà míì yẹ jọ mú rọ̀ yín ni mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ yín mo fi náà tètè lọ́kọ ẹ lọ ẹ lọ kọ́ á wá mọ̀ wípé ẹni bá ti fi ibi sú olóore ibi ló máa padà bá káwá máa wò ó ó sọ nínú program ẹ̀ kan ó ní olóyè Ìgbòho ṣẹ̀wọ̀n ní Kútọ́nù fóṣù méje káwá wẹni tó máa ṣe lẹ́yà ó níbi tó ń bá rókè ló máa bá wálẹ̀ káwá wo ẹni tó máa wálẹ̀ brọ́dà mi kan tó mọ tó mọ stúdíò ẹ̀ ní Ìbàdàn ó pè mí ní nǹkan bí aago mẹ́fà lérọ̀lẹ́ yìí <laughs> ire ni ó ṣe wò ní ṣèkà ire ni ó ṣe wò ní ṣèkà onímọ̀bí wọ́n rí ẹkùn mi ò bẹ́ lẹ́nu méjì ṣeré mo ti sọ. So, ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ bá rántí nígbà tí ṣìṣe ṣìṣe ti bẹ̀rẹ̀ sí ń bá wí kókó lórí ọ̀rọ̀ jábélé ni jáwé jábélé bu nǹkan jó lára wọ́n ní kó lọ bẹ jábélé ó bẹ jábélé ṣùgbọ́n jábélé ò mú ìkara ẹ̀ kúrò olóbi ń ṣìṣe káàkiri awíkoko tó ní yorùbá níṣẹ́ ti kú ẹ wá wo awíkoko lóde àwíkoko tó ní gbogbo àwọn tó sọ̀rọ̀ Yorùbá nation ó lè ní wọ́n ẹ̀tì wá rárí wí ráyé àwíkoko lóde abẹ́bẹ́ ti bẹ́ àti rí bùrọ̀ adìyẹ ó máa dismantle bí àwọn tó ṣe Yorùbá nation bá ṣe ń jáde bóun Sunday Ìgbòho lòun á máa kán ní kò lórí ó sọ Sunday ọmọdé yẹmọdé ẹgbẹ́ ẹ̀ ẹ kó máa máa kọ́sẹ́ dé Ìgbòho mo tiẹ̀ fẹ́ kó mo fẹ́ kó kọ́sẹ́ dé Ìgbòho lórí dáadáa kó kan ní kò lórí dáadáa bẹ́ẹ̀ ni ẹ ṣe ìyá mi àgbàgbé bẹ́ẹ̀ ni àá máa wíru àwíkòkò máa wíru bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ nípa òkú Timothy owó iná ni mo sọ fún yín pé ipa ènìyàn méjì ló wà àwọn kan owó ní darí ayé wọn àwọn kan àwọn ní darí owó. kò sẹ́ni tó máa mú mi lóhùn bàbá mi ẹ̀dà ọ̀la wòrè fẹ́mi olóhùn a máa gbá Sunday Ìgbòho níkù lórí àwa kan wà tá a fẹ́ mọ ẹ̀ṣẹ̀ tí Sunday Ìgbòho ṣe Awíkoko ká lè bá bá Sunday Ìgbòho wí pé à ẹni juni ló lè ju nínú ọmọ Adéyẹmọ kí ló ṣe fún kí ló wá lọ́sọ́dọ̀ Awíkókó àwọn ajá àwọn ajá Sunday Ìgbòho bó ṣe máa ń pè wá à lè wá Awíkókó kan láti tọrọ pé jọ torí Ọlọ́run fi olówó wa lẹ̀ àwọn ajá ẹ̀ làwọn abá ẹ̀ ní máa gbá nǹkan lérí ni tí n bá dẹ̀ ti ṣe tí n bá ti wọ stúdíò tí n bá ti wọ stúdíò tí mo rìlíìsì ẹyọ kan màá ṣe dórí mẹ́wàá aríkókó ti wọ studio látàná o kó máa rìlíìsì ẹ̀ lọ́ní abẹ́ ẹ̀ gbọ́ aríkókó ti wọ studio lánàá òní mo fi ń bẹ ẹ ni mo fi ń bẹ Malam Yusuf kó jọ torí Ọlọ́run bọ́n bá bẹ́ẹ̀ kò gbẹdọ̀ gbọ́ ẹ̀yin bàbá mi ológo ni bọ́n bá bẹ̀ yẹn gbẹdọ̀ gbà májísírèètì ẹ gbẹ́dọ̀ gba gbogbo ẹ̀yin ìfẹ́lójú àpapọ̀ ẹ gbẹ́dọ̀ gbà kí rẹ́kọ̀dù Awíkókó yẹ kó bàa lè kún dáadáa ẹ mọ̀ pé ibi tó wà yẹn kò ní sí ariwo á lè ráyè rí ìsúnmẹ́sẹ̀ yẹn á lè wá láti lè ṣe rẹ́kọ̀dù yẹn dáadáa fún ọmọdé yẹn mọ́. Hmm? láti lè ṣe rẹ́kọ̀dù yẹn dáadáa fọmọ adéyẹmọ olórí kan kọrin yẹ pé ìwọ nìkan kọ́ ló gbọ́n ìwọ nìkan kọ́ ló mòye tó bá gbọ́n tó lẹ́nìkan ò gbọ́n ìwọ nìkan ni bàbá ọ̀bọ ọ̀bọ lágídò láwí koko so kó ṣe rẹ́kọ̀dù yẹ o ó ti wọ stúdíò látàná o ó ti wọ stúdíò afẹ́ kó na kó na májàsọ́lá lé ẹgbà ọ̀rọ̀ dáadáa àṣírí májàsọ́lá tó wà lọ́wọ́ Awíkoko kó tú ta dáadáa dayela wa mọ̀ pé lóòótọ́ àkàndá ọ̀rọ̀ ni ọ́ Awíkoko lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe àkàndá ọ̀rọ̀ ló ń bọ́ wèrè dídìrín ayé ò dẹ̀ mú Ogo nàìjíríà kò nílò nàìjíríà ò fẹ́ atẹ́gùn rẹ sínú ayé ẹ o lára àwọn ọ̀nà tó fi gbà rí olóyè ìgbòho gẹ́gẹ́ bí ọ̀tá òwù kan ní awíkoko òun ní spokesman ṣe sẹ́ndì ọ̀madé yẹmọ ìgbòho ṣá ó ṣí abẹ̀bẹ̀jọyè ń tọ́lọ́run bá fúnni ní níyì lọ́wọ́ ẹni orí ló jáde síta wọ́n náà ń ṣe rédíò mo bí mo ti sọ fún yín pé olè ni wọ́n fẹ́ fi gbèjà ní ẹ má dá wọn lóhùn o ó sọ rédíò tí àwọn bàbá ń ṣe lọ́wọ́ àwọn bàbá tó wà nídìí rédíò yẹn tẹ́lẹ̀ bí bàbá Awíkoko ni we have professor there tí ìṣẹ́jọ́ kan mọ́ tí ìṣe méjì and we have dókítà díẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ nínú òye mo fẹ́ lè sọ wípé nínú àwọn bàbá tó wà nídìí rédíò yẹn méjì péré nínú wọn ló wà nílẹ̀ Yorùbá mi báyìí ẹni tó ti lò forty years labroad ó wá rò pé rédíò rédíò rédíò station FM tó ń ṣe káàkiri ilẹ̀ Nàìjíríà pọ̀ gbọ́yọ̀ọ́ ló máa ń béèrè ṣé mo sọ fún yín pé olè ni wọ́n fẹ́ gbà yín ni gọ́ọ̀mẹ̀ntì wo ló fún wọn ní láńsẹ̀ dìdìrì ni ẹ́ ó ń ta ẹ́ lára ni that is one of the achievement of Baba Akitoye, and Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà níbi àwọn tí Baba Akintoye gbà lólè awíkoko gbẹ́dọ̀ mú wá síta abẹ́rí àwọn tí olóyè Ìgbòho lù ní jìbìtì tó jà lólè afẹ́ kí awíkoko mú wá síta ọmọ Yorùbá tó gbé tó gbé ọjọ́ ọ̀la tó dára dání ọjọ́ ọ̀la Yorùbá tó dára dání afẹ́ rí afẹ́ rí. olè tí bàbá Akíntóyè jà tó lóye Sunday Igboho jà a fẹ́ rí ìjà kọ́ ó fẹ́ máa dismantle wàá tú palẹ̀ ó fẹ́ tú olóyè Igboho palẹ̀ bí ẹ́ńjìnì ọkọ̀ àṣé àṣé awíkoko gangan náà máa tú palẹ̀ bí ẹ́ńjìnì ọkọ̀ tí ò ní ṣe é tò mọ́ mo tún bẹ̀ lẹ́ẹ̀kan sí o Malam Yusuf ẹ má jájà o i love you malam yusuf ẹ má jájà o mo bá bẹ̀yìn lórí ọ̀rọ̀ àwíkoko ẹ gbẹ́dọ̀ gbọ́ torí àwa tá a jẹ́ ti Ìgbòho a ní gbà ọ̀ǹtí tá a bá rí ẹni tí Ìgbòho rán láti lọ pa Awíkoko ọ̀hún ti tá bá mọ ọ̀rọ̀ àṣírí Ìgbòho tó wà lọ́wọ́ Awíkoko kó sọ síta àwọn tí bàbá Akíntóyè gbowó lọ́wọ́ wọn tí bàbá Akíntóyè lù ní jìbìtì Awíkoko gbẹ̀dọ̀ fi hàn dẹ̀ mọ̀ pọ́nrọ̀ ẹ̀yọ́ ọlọ́pàá Nàìjíríà ẹ̀ máa ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ I trust you ẹ máa ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ gbogbo àwọn tó ṣe Yorùbá nation àwíkoko ní olè ní gbogbo wọn àwọn tẹ́jà ló lè ó gbọ́dọ̀ mú evidence síta. ó gbọ́dọ̀ mú evidence yẹ kò síta. torí owó a ti sọ wípé ẹni bá fẹ́ torí pé o fẹ́ ga o fẹ́ jẹ́ èèyàn o wá rí wípé àfi tó bá ba tọmọlàkejì jẹ́ oh my god. Oh my God. And I use this opportunity to say thank you, Mr. Wisdom. Thank you, thank you, thank you. Ọjọ́ orí kọ́ lọ́lọ́run fẹ́ ọba mi fi pin. Ó wu Ọlọ́run, ó wu àṣẹ̀dá ló fún Mr. Wisdom ní ọgbọ́n yẹn. Àná ọmọ Yorùbá we must say a big thank, thank you to Mr. Wisdom ó fún wa ní orí ọ̀fẹ́ láti lè rí ojúlówó òdodo ọ̀rọ̀ àṣàwí kókó lé pẹ̀lú kótókòtó ẹnu tó ń sọ káàkiri ẹni bá bẹ̀bẹ̀ fa wí kókó kó lọ sí sonu ẹlẹ́bìn ní lọ́sọ̀gbò ẹ lọ police is our friend. Police is our friend. Ẹlọ́bẹ̀. Àwọn ojúlówó ọmọ Yorùbá tó bá ń bẹ̀bẹ̀ fún Awíkoko, a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ kí Yorùbá ó nísinmi. Torí ń tẹ́ ẹgbẹ́ dání, ohun tí ẹ gbàgbọ́ nínú ẹ̀ láwíkoko ń roko láti bàjẹ́. Bàbá mi ọmọ ọba Abíọ́dún, Grace Chapel, àṣírí ẹ̀kọ́ yìí tú lójú ewé àṣírí yìí ò ní tú bàbá mi. Kólóbó òróró yìí ò ní gbẹ bẹ́ẹ̀ ni àpò ìyẹ̀fun yìí ò ní ṣòfò iná orí pẹpẹ yìí ò ní kú ẹ̀kú àtìlẹ́yìn ọmọ Adéyẹmọ amárawa àwa àtìgbòho amárawa àwa ọmọ bàbá Akíntóyè amárawa ẹ ṣe bàbá mi ó gbẹ́dọ̀ àfẹ́mọ́ ẹni bá jáde síta ẹ̀ẹ́n àwíkọ́kọ́ he has learned learn òyìnbó wo lẹ máa sọ he has learned our lesson ẹ fẹ́ràn Yorùbá màá jẹ́ kí ó di mímọ̀ fún yín lénìí ohun tí ẹ gbàgbọ́ gangan ni ohun tí ẹ ní ìgbàgbọ́ nínú ẹ̀ òun la wí kókó ó ń ṣiṣẹ́ lòdì ó ń ṣiṣẹ́ takuntakun láti lè dàrú so èmi gbàgbọ́ wípé ẹni bá ṣiṣẹ́ lòdì kó ń bàṣẹ ọwọ́ ti tèmi jẹ́ ọ̀tá mi ni ọ̀tá ọlọ́run ni ọ̀tá mi ọ̀tá ọlọ́run ni so ẹ̀yin tẹ́ bá ń jáde títa àwọn ọmọ burúkú àìlẹ́fẹ́ kó pàjẹ́ ọmọ burúkú tí ò bá fẹ́ kí bàbá àti ìyá onísinmi ẹ jẹ́ kí ẹkùn kó pàjẹ́ kí ìlú kó lè nísinmi kí ìlú kó lè nísinmi mo tún tuntun lẹ́ẹ̀kan sí nta gbọ́ ni tí a dẹ̀ mọ̀ petition márùn-ún ènìyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti dìde we still need more ẹ̀yin tí Awíkókó ti tẹ̀ lójúmọ́lẹ̀ tó bá ṣeé ṣe bóyá ó ti lù yín ní jìbìtì rí bóyá ó ti lù yín ní jìbìtì rí this is opportunity to come out ẹ bú so ṣèbó ló mọ̀rọ̀ sọ ni ṣèbó ló mọ̀rọ̀ sọ ni àṣé òní ńlá káyè ìjọ kan mo sọ mo ló dàbí ọmọkùnrin síìkì ó síìkì sára o ọmọ yìí ò gbádùn o olójú Kampala yìí ò gbádùn o tọ́jọ́ pé ojoojúmọ́ ló èmi ni mo sọ pé mi ò lára mo tún ṣe é rí jù tó jẹ́ pé ojoojúmọ́ ló ń yorò ó sí Sunday Igboho ò ṣe mí lóore rí kí lè wá ń dé tẹ wá sọ́lẹ̀ ní ilé tẹ̀lẹ̀yìn bá kọ́ ògbẹ́dọ̀ wo kí Sunday Igboho mọ̀ pé òun náà ti ṣe ó ti ṣe dáadáa sí rí òun ló gbé dìde òun ló ṣe báyìí bò òun ló ṣe bàbá yìí Awíkókó dẹ̀ sọ wípé olóyè Ìgbòho ò ṣeun lóore rí oore ẹyọ kan tí Àdìsá ìbá ṣe Awíkókó ni pé ìbá di spokesman kò dẹ̀ fún ní spokesman ó lọ fún Kóìkì ní tó dìjà alẹ́ nìyẹn ẹ má bá Awíkókó bẹ̀bẹ̀ Awíkókó gbọ́n ju gbogbo yín lọ ẹ má bá Awíkókó bẹ̀bẹ̀ Awíkókó mọ̀ èèyàn jù yín lọ òun ló fi ń tẹ̀lẹ̀ báṣubàṣu òun ló fi ṣe tó wò ó àwa ò ń tá a fẹ́ náà ni wípé a fẹ́ mọ ẹni tí Ìgbòho òòṣà májàsọ́lá tíátíá bàbá mẹ̀kúnnù tó rán láti pé kán lọ pa bàbá mi tẹ́ńtẹ́ akọni ọmọ asọ̀rọ̀ ṣá pé mo ajubọ́ǹbù ọ̀rọ̀ ṣá pé hẹ́n ọmọ ọkọ ni tábà ti rí ọmọ ọkọ ẹ lè gba ẹ lè ẹ lè ẹ lè fẹ́ kù àwọn ojúlówó ọmọ Ondo state ni kì í ṣe àwọn ọmọ pàpàlágí tó ń ṣiṣẹ́ lòdì sí ìran wọn so ẹ má bá Awíkoko bẹ̀bẹ̀ Awíkoko tó jà ara ẹ̀ gbé ẹ má bá Awíkoko bẹ̀bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń jáde lẹ́ni tẹ́ ń sọ̀rọ̀ ìgbà tó ń tutù kùtù tó ń sọ ohun tójú ẹ̀ ò rí ohun tí ò ṣẹlẹ̀ tó ló ṣẹlẹ̀ no one of you tẹ jáde síta gbà yẹn lọ́hùn àwọn tó jáde gbà yẹn lọ́hùn tẹ́lẹ̀ bàbá èkìtì òun ló tún mú dé lọ́wọ́ ó tún lọ fàdé mọ́ láwá o bó ṣe fa ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ wá rèé o bó ṣe mú ṣe òun tà ń ṣe ń gbà yẹn lọ́hùn òun rèé kí ọmọ Yorùbá lè mọ òtítọ́ ẹ má gbàgbé àwọn ará bíbẹ̀ ti fẹ́ máa lo kíníyà gays ṣì sẹ́ńdì ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáà. kò dẹ̀ dára kò bójú mu kí olódodo kó kú sípò òkà torí nígbà tí àwa ìbá lọ tán yorùbá sì máa jẹ́ yorùbá orílẹ̀-èdè wa ti dúró kó má máa jẹ́ pé nígbà tí ọ̀tá bá fẹ́ tún fẹ́ gbógun wa àwọn ènìyàn wa mú ìwé ìtànbalẹ̀ ọmọkùnrin kan wáyé ńgbà yẹn lọ́hùn ó dìde láti jà fún ìran yorùbá ibi náà fi ṣú. mo láyọ̀ láti sọ fún everybody lálẹ́ yìí Débọ́lá ò fẹ́ jáde síta rárá rárá nígbà tí mo gbọ́rọ̀ yẹ kò fẹ́ jáde síta mo bá pe májà bàbá ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ awíkoko gan ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ awíkoko nìkan kọ́ ló lọ jẹjẹ lábùjá àbí ẹ ti yá owó kan lọ́wọ́ Awíkòkó rí ni tẹ́ ẹ̀ dá padà mo wá ní bàbá please ẹ má bínú o bóyá Awíkòkó ti ń fẹ́ ọmọbìnrin kan tẹ́ ẹ lọ ṣe mistake lè gbà mọ́ lọ́wọ́ mo sọ̀rọ̀ yẹn débi pé àbí Awíkòkó lọ́kọ́kọ́ ń fẹ́ ìyá wa tó yọ̀ sí tẹ́lẹ̀ ni àbí ìyá wa rọ́pò tó wá já mọ́ yín lọ́wọ́ wọ́n ní bàbá Èkìtì àwọn ò mọ táwọn ṣe fún un ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí ọmọ burúkú ọmọ ọmọ ọkùnrin burúkú sọ nígboro ẹnu jáde síta pé ẹ fẹ́ pa òun àti omíyalé bàbá ní kí n yí bó ṣe bó ṣe gbọ́ náà nìyẹn báwọn ènìyàn ti sẹ́ndì ẹ̀ sí òun. àwọn tó sọ wípé àwa tá a wà lé àṣìṣe <laughs> ee mo sọ lánàá bàbá akíntóye kọ́ ló ní ká jáde síta all the Yoruba media tó wà nílé ó wù wá la jáde síta mbúdẹ̀sọ́ lánàá we home based media we are under the Yoruba world media ibi tẹ́ bá ti rí àwọn yẹn ẹ ti rí wa ń bẹ̀ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni o àwọn tó bá sọ pé ìrẹ́pọ̀ ò nínú àwọn mídíà o ẹ bùsù ẹnu sí wọn lára mo ní bàbá mo ní máa pe Démọ́lá o wọ́n ní kò ní gbé kọ́ mi ń pé bàbá Èkìtì ò mọ tó fojú Démọ́lá rí ni mo ní tó bá jẹ́ pé kí n wá lọ sí Ìbàdàn máa wá lọ tí ò bá gbé kọ́ mi máa bú lépè gidi mo ní tí Démọ́lá ò bá gbé kọ́ mi mo ṣe bẹ̀rẹ̀ lórí Démọ́lá ni o wọ́n ní bàbá Èkìtì ẹ ṣáà ṣe sùúrù ẹ máa wo awíkókó náà mo ní rárá sáà bí májà ṣe kọ́ ti fóònù ń bá gbédémọ́lá mo pè é ó dẹ̀ gbé bí ó ṣe gbé ah bàbá mi lè bàbá mi lè kìtì bó ṣe máa ń pè mí nìyẹn mo ní ìwọ ọmọ burúkú yìí mo bá tún kí èpè mọ́lẹ̀ fún bàbá èkìtì ètò èpè ti pọ̀ ju ẹ mi démọ́lá ò fọ́ǹbù gan o ó ní bàbá èkìtì mo ṣáà ti bẹ̀bẹ̀ mo ti bẹ̀ yín èmi kọ́ ló máa bẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ mo ní mi ò torí nǹkan méjì pé ẹ ṣó gbọ́ ọ̀rọ̀ tí brọ́dà Awíkókó sọ olóńgbò tó ní olóyè Ìgbòho fẹ́ pa ìwà àti òun oníbàbá Èkìtì irọ́ ló wà ń di ẹ o òun ò mọ kankan pa ẹ o ọmọ yẹn dẹ̀ ṣàlàyé and I put it in record mo ń rìkọ́ọ̀dù ẹ̀. Débọ́lá ò mọ̀ pé mò ń rìkọ́dù ó lè máa gbọ́ for the first time mò ń rìkọ́dù Débọ́lá Débọ́lá kò sẹ́ni tó ń tẹ́tí ẹ̀ náà tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lọ́lọ́yẹ̀ Ìgbòho tẹ́ ló fẹ́ pa ìwọ àti Awíkókó I want to know ó ní bàbá Èkìtì irọ́ ni ọmọyédè ṣàlàyé ènìyàn kan ló pe òun ènìyàn kan ló pe òun lẹ́tà ó láhùn pé Mr Wisdom ló pe òun ó dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn ó dẹ̀ pe Awíkókó ibo lẹ́wà ntí ẹ̀ ń sọ yìí ẹ jáwọ́ ń di ẹ̀ ẹ̀ṣẹ̀ wo gan-an ni májàsọ́lá ṣẹ̀ yìí ẹ̀ẹ́n ẹ̀ẹ́n kìnnìkan kìnnìkan ó dà àwọn ajá ìsíta báwo lẹ ṣe mọ̀ wípé májàsọ́lá ló da àwọn ènìyàn síta ọ̀rọ̀ tẹ́ ń sọ sí tẹ́ ń sọ sí májàsọ́lá làwọn èèyàn fi àtàkì yín náà ẹ lè máa sọ̀rọ̀ sí olóyè ìgbòho káwọn èèyàn dẹ̀dá kẹ́kọ̀ọ́ dẹ̀ máa wò yín bẹ́ẹ̀ ok tẹ́ bá ní ẹni iṣu pẹ̀lú olóyè iṣu sódèbò ẹ má mú orúkọ mi sí ẹjọ́ torí ọlọ́ ẹyọ̀ ǹdá mi o mo rẹ́kọ̀ mo dẹ̀ padà wá mo wá mo wá play ẹ̀ kí n tó play fún yín mo send sí olóyè fún ara wọn pé bàbá evidence rèé ṣé kò yẹ ká mọ ẹni tí ìgbòkú rán láyé tó fẹ́ pa àwíkoko ẹ̀yin tẹ́ ẹ̀ ń bẹ̀bẹ̀ fún wọn ní o tẹ́ ẹ̀ ń bẹ̀bẹ̀ fún àwíkoko tẹ́ bá tẹ̀ máa bẹ̀bẹ̀ fún ìyẹn sórí àwíkoko ló yẹ kẹ́ bẹ̀bẹ̀ fún ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá nation olè níyín àtẹ̀yìn ìyá mi tẹ́ wà nínú òtútù l'Amẹ́ríkà àwíkoko ní olè níyín àtẹ̀yìn bàbá mi tẹ́ wà nínú òtútù pé ohun tó lọ́rùn ṣe fún ìran yorùbá ó tó wàá lò gbà ẹ já kúrò nínú ìgbèkùn yìí àwíkoko ní olè nìyí. ṣé kò yẹ ká mọ ẹni tí ó fẹ́ pa àwíkoko tí wọ́n rán sí àwíkoko ni ẹ̀yin bàbá mi tẹ̀ ní rédíò station tí adéwálé adéníran tó ṣe báṣubàṣu tó tẹ̀ mọ́lẹ̀ tẹ́ tiraka tẹ́ tiraka tẹ́ múra yín tẹ́ fúnra yín gbé pé rédíò yẹn gbẹ́dọ̀ dìde tí rédíò yẹn dẹ́ dìde ah, ẹni ò bá wa débẹ̀ ò mọ tẹ ọ̀làdùn ló kọrin ẹ̀ ó ní ẹni tí ò bá wa dé ní yàrá ò mọ tá a ṣe. <laughs> Awíkoko ní gbogbo ẹ̀yin Baba. tẹ fún ara yín gbẹ pé rédíò yẹn gbẹ́dọ̀ jí that you register the radio Awíkoko rò pé rédíò ti ṣẹ̀tọ́ máa gba láńsẹ̀nsì ẹ̀mí tẹ́tí máa mọ̀ kó pònú ayírada ní Awíkoko ó rò pé rédíò FM tẹ́ máa ń gba láńsẹ̀nsì ẹ̀ lọ́wọ́ àwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ni. bàbá ẹ̀yin bàbá mi tẹ́ wà ń bẹ̀ tẹ́ ṣiṣẹ́ rédíò ọ̀hún ẹ̀yin ìyá mi tẹ́ wà ń bẹ̀ lọ́sàn-án lóru lẹ́ ń ṣe mítì pé rédíò yẹn gbẹ́dọ̀ dé gbogbo abúlé ilẹ̀ Yorùbá Awíkókó ní olè níyìn ó ní olè ní gbogbo yín o ó ní ẹ fẹ́ bí lu ọmọ Yorùbá ní jìbìtì ni. Jibitini ó dẹ̀ wà lára àwọn tẹ́ ẹ ti fi torí o o olóyè Chief Sunday Igboho tẹ́ ẹ ti dọ́ọ̀pù owó sínú àkáǹtì ẹ̀ ó wà lára àwọn tẹ́ ẹ fi torí wípé òun náà ṣe Yorùbá nation no going back tẹ́ ti ní pé Awíkókó send your account number. ó ní olè níyí ó yẹ ká béèrè lọ́wọ́ Awíkókó kí lẹ jí ó yẹ ká béèrè lọ́wọ́ Awíkókó ẹni tí olóyè Ìgbòho rán láti wá pa á ó dẹ̀ yẹ ká béèrè lọ́wọ́ Awíkókó. In one of his show, he said that he will dismantle She send Sunday Ọmọdé Yẹmọ Ìgbòho Ọjà. Kó tó dismantle olóyè ṣiṣẹ́dẹ̀ Ìgbòho Òòṣà ẹjẹ́ á béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ̀ṣẹ̀ wo ni májàsọ́lá ṣe ẹ̀ gan náà mo tútù sọ lẹ́ẹ̀kan sí Malam Yusuf mo fi Allah bẹ̀yìn o mo fi Mẹ́kà àti Mẹ̀dínà mo fi bẹ̀yìn mo bá bẹ̀yìn lórí ọ̀rọ̀ àwíkókó ẹ̀gbẹ́dọ̀gbẹ́bẹ̀ mo bá bẹ̀yìn lórí ọ̀rọ̀ àwíkókó fún ìbà lórúkọ jẹ́ ẹ gbẹ́dọ̀ gbẹ́bẹ̀ tó bá jẹ́ pé ó kàn tiẹ̀ ń ṣe ẹ̀kẹ́ èébú lásán kó jẹ́ pé èébú lásán ló bù yàn tí tí ò bàyàn lórúkọ jẹ́ ìyẹn sì dáa gbogbo ẹ̀yin tí a wí kókó bà lórúkọ jẹ́ pátápátá mo bá bẹ̀ yín mo fi ìyọnú ọlọ́run bẹ̀ yín ẹ gbẹ́dọ̀ o ẹ gbẹ́dọ̀ ẹ ṣí ìwé fáìlì kan ọ̀rọ̀ awí koko ẹ ṣí fáìlì kan wọn kọ láti lé ni kò lẹ́kọ̀ọ́ lé ọmọ tí ò bá dẹ̀ lẹ́kọ̀ọ́ lé ìtana ti ń kọ wá ṣé àwọn kò ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lóun máa wọ stúdíò òun máa ṣe rẹ́kọ̀d tó bá ti lè ṣe ẹyọ kan òun máa ṣe lórí mẹ́wàá ẹja wa fún kó máa fi oṣù kọ̀ọ̀kan máa fi ṣe rẹ́kọ̀dù kọ̀ọ̀kan so ẹja fún lóṣù mẹ́wàá rẹ́kọ̀dù yẹn gbẹ́dọ̀ pé mẹ́wàá ó gbẹ́dọ̀ pé mẹ́wàá nínú rẹ́kọ̀dù yẹn ló ti máa explain nínú rẹ́kọ̀dù yẹn máa advice kó pè ní àṣírí ńlá àṣírí ńlá bóyá ewì ló máa fi gbáǹdì bóyá orin ló máa kọ sí ìkejì tó tẹ̀lé kó ní àṣírí Ìgbòho rèé o ìkẹta lè sọ pé ohun tó pa èmi àti Ìgbòho papọ̀ rèé kó máa ṣe ní oṣù kọ̀ọ̀kan ó ti wọ stúdíò rẹ́kọ̀dù yẹn gbẹ́dọ̀ pé mẹ́wàá gbogbo ẹni bá lé ọjọ́ ọ̀la Yorùbá ò ní dáa Elédùmarè ò ní jẹ́ ká ní ọjọ́ ọ̀la tó dára èpè kọ́ bíbélì ló wí pé ẹnikẹ́ni tó bá pe ibi ní ire ó ní ibi ibi ibi tó ń pe ibi ní ire bíbélì wí pé ègbé ni fún irú wọn ẹ̀yin tẹ́ ti ń pété àwọn ìkókó ṣe bí àná náà ṣì mú àná ló sì wọ studio sorry kì í ṣe pé wọ́n mú tó wọ studio ó yìí máa ṣe rìhásà nínú studio. ẹ̀sẹ̀ yẹn lè tó bá jẹ́ pé ewì ló fẹ́ ké ewì máa ń gba táìmù o kó tó ké kó tó bá lùlọ torí mo mọ̀ kó máa lùlù sí ṣé mọ̀ kó dẹ̀ ní ẹni tó bá ń ṣe àjásà sí àkàndá ọ̀rọ̀ àṣeré àṣà oṣù kan fún ewì kan oṣù kan fún orin kan ẹ jẹ́ kó foṣù mẹ́wàá kó fi wà níbi tó wà yẹn ẹ̀yin bá mi ògbóni ológbóni mo sọ́lẹ̀ kan mi ìmọ̀ bó ṣe ń kí yín ni ẹjọ́ torí ọlọ́run tán bá bẹ̀yìn lórí ọ̀rọ̀ Awíkókó ẹ̀ gbẹ́dọ̀gbẹ́bẹ̀ Awíkókó wà lára àwọn tí ò fẹ́ ká lọ́jọ́ ọ̀la Awíkókó wà lára àwọn bàṣẹ̀jẹ́ bayéjẹ́ bọ̀nàjẹ́ ilẹ̀ Yorùbá Awíkókó wà lára àwọn tó jẹ́ pé ó ń gbọ́n tán pè ní ọmọlúàbí nù lára àwọn Yorùbá mọ́mọ́bẹ̀ yẹ ẹgbẹ́dọ̀gbẹ́ gbẹbẹ ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá mo ti ẹ̀jẹ̀rìí yín tèmi náà jẹ́ kan nínú àwọn ọmọ yín ẹ ó ṣe ni o ó ti sọ fún wa pé ohun tó máa fojú Ìgbòho rí ó dẹ̀ ti fojú Ìgbòho rí lọ́wọ́ a fẹ́ mọ ẹni tí Ìgbòho rán sí pé Ìgbòho fẹ́ pa agbẹ́dọ̀ mọ́ agbẹ́dọ̀ mọ́ ẹ gbẹ́dọ̀ gbẹ́ bẹ́ẹ̀ ó tó ṣe ni ẹ gbẹ́dọ̀ gbẹ́ bẹ́ẹ̀ mami bọ̀wọ́ bá mi májísírèètì adájọ́ àgbà ẹ gbẹ́dọ̀ gbẹ́ bẹ́ẹ̀ ó tẹ́ pè ní ìbà lórúkọ jẹ́ ni ọ ẹ gbẹ́dọ̀ gbẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wá jẹ́wọ́ síta àwọn tó ń fi owó yorùbá tán fi ń jalè ẹ̀kẹ́ awíkókó mọ gbogbo wa ó mọ àwọn tó ń ja olè tó ń ja olè nínú yorùbá nation ẹ jẹ́ káwíkókó wá explain ẹ̀ ẹ jẹ́ kó wá explain ẹ̀ ẹ má bẹ̀bẹ̀ fún ẹ má bẹ̀bẹ̀ fún kò káájú ẹ̀ àwíkókó káájú ẹ̀ bí ìran bàbá rẹ̀ ti ṣe nìyẹn. àwí kòkò káájú ẹ̀ àwí kòkò káájú ẹ̀ ìwọ náà lọ sí Kirimanjé à ò káájú ẹ̀ ẹ jọ ẹ bá ń fún ní gẹfúrẹ́ndì níbi tó wà yẹ o tó ń lọ stúdíò tó wà yẹ tó bá ń kéwì yẹ lọ́wọ́ ó gbẹ́dọ̀ ní obìnrin kan lẹ́gbẹ̀ẹ́ tí ó máa fọwọ́ pa lára ọmọ àlè ọmọ àlè àbánijẹ́ ènìyàn tó ń ba nìyàn jẹ́ kiri ìjọ tó bá ti dẹ́kun àti banijẹ́ là ó bà ọ́ jẹ́ o ẹ má bà wá jẹ́ o ẹni rè kì í bẹ́ẹ̀ ni rè jẹ́ ìyẹn ni wípé òun ṣèyàn rí àwọn tó sọ pé tẹ sójú Ìgbòho bá Ìgbòho fà á má tẹ̀ pé ní ní bróda ẹ mọ́ you are a man Igboho is a man àwọn dàlẹ́ni àwọn dàlẹ́ni ní Yorùbá fi ń sọ wípé abánidá kò ní bá ní débẹ̀ mo dẹ̀ mọ̀ pé ah inú mi dùn ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ kan wípé you did it intentionally. bàmí awo awo fájìmí Adékúnlé Fáwùyì ìwé ajé bàbá mi. yóò dára fún yín ojú òní ti yín o ẹ̀kọ́ àdúró tì ọjọ́ ọ̀la wa ò ní dàrú ẹ̀yin náà ẹ̀yin bàbá wa lẹ́sọ fún wa pé adùn ní máa ń gbẹ̀yìn ewúro hmm. ọ̀rọ̀ àgbà adùn ló máa gbẹ̀yìn yín bàbá mi lẹ́ẹ̀kan tí mo kí gbogbo ọmọ Yorùbá pé congratulation ọ̀tá orílẹ̀-èdè Yorùbá tó bá kù wọ́n à ní nísìmí ilẹ̀ Yorùbá máa jà wọ́n lógun ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa jà wọ́n lógun ẹnikẹ́ni tó bá ti sọ wípé ẹrù tí Yorùbá gbé ìpè a ò ní gbé dórí ilẹ̀ Yorùbá máa máa mú wọn ni wọn a máa mú wọn ni so ẹ má bẹ̀bẹ̀ Ìgbòho ò tí ì sọ kankan o àwọn tó sọ pé Ìgbòho ló mú Ìgbòho ló mú olóyè Ìgbòho ò tí ì sọ kankan àṣìbú àti ìdè àwa ọmọ Ìgbòho ló sì ń jà lọ́wọ́ the committee of friends àwọn májàsọ́lá group the committee of friends kì í ṣe tẹ́rọnú pé ṣé ó yẹ kó lóore ó kú sípò òkà èwo la àbùrọ̀ bá ní lórúkọ jẹ́ torí pé ènìyàn dìde pé ẹ má pa ìran mi ṣe bí Àbújá lẹ ti ẹ sì máa jẹ ẹ sì máa jẹ̀mí olójú Kampala ọmọ ìrankíran ẹni bí tí ò tó jẹ́ pé tó ń jẹ lọ́wọ́ ló ń wò kò rántí ọjọ́ ọ̀la ohun gbogbo tó ṣẹlẹ̀ lórílẹ̀ ní ilẹ̀ Yorùbá kò ríro ó ṣàlùlù bámúbámú lòun fẹ́ yó òun ò fẹ́ mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ rántí ọ̀la. ẹ rántí ọ̀la adarabo yín gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi ẹ má gbàgbé nípa ọ̀rọ̀ rédíò yẹn ìsírí ohun tẹ́ máa bí mọ̀ pé ìsírí òdodo ni ẹ lọ da lóòdù ẹ̀ gbogbo ìtukùtù tí wèrè yẹn ń sọ ẹ má lóhùn àní kò yé èèyàn òpònú lèèyàn ayírada lèèyàn no memory. brain bus yẹn ti ó ti jó brain bus Awíkókó ti jó ẹ mọ̀ pé àwọn mọ́tò tó ń ṣe lóde òní tí brain bus yẹn ò bá ti ṣiṣẹ́ kò ní lọ tí brain bus yẹn ò bá ti ṣiṣẹ́ iṣẹ́kíṣẹ́ ní ọmọ ṣe òun lẹ́gbẹ̀ẹ́ dé Awíkókó ti ṣiṣẹ́kíṣẹ́ brain bus yẹn ó ti jó that radio station is real logo ẹ̀ lẹ́wọ̀ yìí ṣẹ́rí logo ẹ̀ rí logo rédíò yẹn lẹ́wọ̀ yìí òun lẹ̀ wò yìí lógo rédíò lẹ̀ wò yìí ẹ̀yin náà lọ download ẹ̀ ẹ̀ download ẹ̀ ẹ̀ click lórí rédíò yẹn kẹwàá máa gbọ́ tó ń jáde nínú rédíò ọ̀hún kẹwàá wá máa gbọ́ ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ tó ń jáde lónú rédíò ọ̀hún that radio station Yorùbá Nation Radio TV pure Yorùbá no any other language tiwantiwa ni àwa la ní tí wèrè kan bá jáde síta pé wọ́n ń tàn yín ni ẹ lọ dáńlóòdù ẹ̀ ńgbà yẹn lẹ́ máa mọ̀ pé eléyìí ti kù lọ́rọ̀ ẹ̀tàn iṣẹ́ tí bàbá Akíntóyè ṣe àtolóyè Ìgbòho àtàwọn bàbá wa tó wà ń di ẹ̀ mo sọ fún wọn pé nínú àwọn bàbá tó wà ń bẹ̀ méjì péré ni mo mọ̀ tó yẹ pé ilẹ̀ Yorùbá ìlàjọ wa tí Awíkókó bá ń wí kátikàti tí olójú Kampala bá ń wí wọ́nranwọ̀nran ẹ má dá lóhùn ẹ má dá lóhùn ìwo ojúrere ni ojúrere àwọn ta ló ń wá ó yé yín ṣẹlẹ̀ kò yìí sì kéèyàn lọ sábùjá lọ jẹjà kó má mú nǹkan ti bẹ̀ bọ̀ ni ẹ dá lódù rédíò yẹn bàbá ò dẹ̀ sọ pé ẹnikẹ́ni kó sanwó sí àkáǹtì òun bàbá ò sọ wípé ẹ sanwó sí àkáǹtì mi bàbá ò sọ bẹ́ẹ̀ bàbá ò dẹ̀ sọ wípé rédíò yẹ kí gbogbo ọmọ Yorùbá máa rà wọ́n ní káwọn ọkàn náà bí rédíò yẹ ṣe máa kálé bó ṣe máa dé ìgbèríko tí àwọn tó wà lábúlé tó wà ní ìgbèríko bí wọn ò ṣe ní fowó rà á tó jẹ́ pé wọ́n á fún wọn lọ́fẹ̀ẹ́ ni that is what we call a leader wonderful leader lára iṣẹ́ tí Awikonko kó ń bàjẹ́ nìyẹn ẹni tó sọ pé Yorùbá níṣẹ́ ti kú ó jẹ ó jẹ epo ó jẹ ata ó mu omi Yorùbá nation ẹ má jẹ́ kí Awikonko dá ìrẹ̀wẹ̀sì sí yín lọ́kàn o àwọn bàbá yẹn ń ṣiṣẹ́ lọ́wọ́ o wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ let us be focused ibi tá à ń rè ní kẹjẹ ká gbajúmọ̀ what is our mission our mission is to have our own nation bar. tán gbà lọ lọ́wọ́ àwọn bàbá wa ní 1914 a dẹ̀ máa gbà á orú àwọn dìgbòlugi ọmọ àbí ìpabẹ́ àwọn ọmọ alẹ́ àárín wa táwọn bàbá wa sọdọ́ ọmọ ọkọ tẹ́wọ́n á gbé ìgbékúgbédé ẹ̀mẹ́jáde àwọn ọlọ́run lóhùn. no point ke ah èmi ń gbọ́ ara mi dá mò ń gbọ́ yín dáadáa o ẹ gbọ́ ṣé ń gbọ́ mi dáadáa jọ tẹ ti ń gbọ́ mi ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀ ẹ̀tẹ̀ yes yes baba Ekiti we are hearing you ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ ojú ò ní tì yín. tó bá tún báwọn dáwùjọ mùsùlùmí a tún ti gbé gbọ́nu àníkànmọ́ aráyé ó dálé sílé ọ̀kan yìí. ẹlẹ́nu méjì ìjà kọ́ ẹlẹ́nu méjì bá ń kí mi lọ́nà èmi ò ní jẹ́ wọn mọ́ láéláé kíkí ni wọ́n kí ẹyẹ oko tó ẹ jábọ́ kíkí ni wọ́n kí igi oko tó ẹ gbẹ kíkí ni wọ́n kí àwọ̀ àtẹ. thank you thank you wọ́n ní fọ́ọ̀sì wá wà òkè wọ́n ní fọ́ọ̀sì wá wà òkè àwọn bàbá yẹn ṣètò rédíò yẹn pé ọ̀fẹ́ làwọn fẹ́ kó dé àwọn ìgbèríko tí ohun tá à ń sọ jáde nínú ọ̀rọ̀ Yorùbá nation yìí èrè ìdí tí ìran Yorùbá gbẹ́dọ̀ fi dúró èrè ìdí tá a gbẹ́dọ̀ fi gba orílẹ̀-èdè wa pé oko ẹrú la wà àwọn ará àtòkè ọ̀hún àwa náà ń jẹ bí ẹni jẹṣú àwa náà gùn bí ẹni gun mọ́tò iṣẹ́ tí rédíò yẹn wà fún nìyẹn tiwantiwa mìtìtì òní ọmọ olójú kàbálà kan dé tó ní irọ́ náà pa fọmọ fẹ́ fi gbá àyàn ni ẹ má da àwí kòkó lóhùn mo lọ sọ́yọ́ mo tọ̀yọ́ bọ̀ bàbá èkìtì ló sọ bẹ́ẹ̀ mo lọ sí Ọ̀yọ́ mo tọ̀yọ́ bọ̀ that is our mission to have our own nation ògo tó bọ́ sọnù lọ́wọ́ àwọn bàbá wa láti lè sọ pé no a ò jìyà mọ́ ẹ má dá wí koko lóhùn o àtàwọn onítùkùtù àtàwọn rédèrèdè àwọn arándanrandan àwọn tó ò mọ tó kàn nínú ayé wọn tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ yorùbá àtàtà nìyẹn ni mí tàdé wà ń lè yìí tójú wa dẹ̀ rí tó ń rí tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ọmọ ọkọ yorùbá ni èmi àti ìwọ most especially àwa tá a wà ń lé tó yẹ kéèyàn kan máa parọ́ fún wa ká máa tẹ̀lé lẹ́yìn àní ká ṣiṣẹ́ ká gba orílẹ̀-èdè tán gbà lọ lọ́wọ́ àwọn bàbá wa ìkólọ àwọn ìkólọ wa ní tí wọ́n gbà lọ lọ́wọ́ àwọn bàbá wa ká gbà padà káwa náà lè rí ayé gbé I believe in one thing not all of us were that we have opportunity to travel out àwọn ará bíbá ẹ̀dẹ́ ń wọ́n ọ̀nà tí gbogbo ọmọ Yorùbá máa fi fi orílẹ̀-èdè fi ilẹ̀ wálẹ̀ they will be able to occupy our land ẹ jẹ́ àjọ níbẹ̀ kájọ ṣe làákàyè kí ló dé tó fi jẹ́ pé ilẹ̀ wa nílẹ̀ tọ́lọ́run ọba dá wa sí ó wà lójú Ìgbò ó wà lójú Yorùbá tabatúrí ẹ̀yà míì ó wà lójú wọn ó wà lójú Ìgbò ó wà lójú Haúsá ó wà lójú Fúlàní British gan ò fi wá lọ́rùn lẹ̀. ilẹ̀ Yorùbá yìí náà wọn wàá jẹ́ kí àwa tá a ní nǹkan ká ẹ̀ ó yẹ káwó yẹ kó yé wa mẹjọ́rìtì àwa tá a wà lé ìwòye ọdún tó kọjá wọn ti sọ wípé tábàṣì wà nínú Nàìjíríà á máa fi ọdún wé ọdún ni àwọn ènìyàn ti ń gbọ́ kùkù ọdún ẹni máa lọ sójà pé mo ti ra four bag of rice ilẹ̀ mo máa gbé láìsí fẹ́ ní báyìí mo máa gbé láìsí fẹ́ ní báyìí ẹyọ kan náà fẹ́mi náà ẹni báyìí ẹni báyìí máa fún ní àwọ̀ ẹni báyìí máa fún ní àwọ̀ nothing nothing now a wà nínú ọ̀rọ̀ à ń jìyà àwa tá a wà lé ó yẹ kó àwa gan ló yẹ kí brain wa ó ṣàpù jù táwọn kan bá wà nínú pálọ̀ ọwọ́ tán lórí ọ̀fẹ́ bóyá system náà gbé síwájú bóyá bóyá fóònù ni tó ń sọ̀rọ̀ ẹjẹ́ àfihàn àkàyè gbọ́ awalawa lé awalawa lé we have lot of things to do àwọn bàbá wa sọ wípé we don't fight we don't have to fight war ká tún lọ pé we can go without war we believe àwa dẹ̀ rí wọn arí kú wọ́n ṣiṣẹ́ ẹ jẹ́ káwa náà ò sapá wọ́n ní ọmọ tó bá ṣípá òun ni bàbá ẹ̀ máa àti ìyá ẹ̀ máa gbé àwa táwa ń lé tán bá fi kọ́bọ̀ tán bá fẹ́ bá lẹ kọ́bọ̀ lójú tán pè ní kinní kan fún wa táwa náà dẹ̀ ń tẹ̀lé ṣé àbẹ̀ bọ́ nínú ìyá ni ṣé àbẹ̀ bọ́ nínú ìyá ọ̀pọ̀lọpọ̀ ìwà ọwọ́ wọn ìṣe wọn ó burú ju ti Dúpẹ́ Onítìrí lọ stay away from them let us be focused àwọn ìyá kan wà ìyá kan pè mí ní ìní bí ìyá yẹn ṣe ń pè mí tí ó ṣe ń bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ń sọkún omi dẹ̀ jáde lójú èmi náà millions of Yorùbá tó máa ṣe èmi àti ìwọ tá a wà lé ní àǹfààní náà fẹ́ wálé àjò ti sú wọn but ilé ti lé ọmọ síta o ọ̀nà ọ̀nà kan tábìlì lórí ọ̀fẹ́ ni wípé ká kúrò nínú nàìjíríà ìyẹn ló yẹ ká ṣiṣẹ́ lé lórí ìyẹn gangan that is why i support àwọn bàbá àtàwọn ẹ̀yà tó ṣiṣẹ́ rédíò station tí àwọn bàbá akíntóyè olóyè ṣe Sunday Igboho ẹ̀yin ń tẹ́ gbé dání àfọwọ́sẹ̀ máa ṣe lọ